ẹ kó tu ẹ jíire. o dáadáa ni mo jí. ẹ dáadáa rẹ jí. dáadáa ni mo rà. ǹkan ọmọ arúgbó. dáadáa ni gbogbo ń rà o. ẹ kú iṣẹ́ àná o. o ọkún. kọ́ ọmọ ṣe níbi dẹ́ yìí. mo kọ́ ibẹ̀ ni nímú gbẹ kún. ní gbogbo gbèsè ayé ra àṣà àwọn palẹ̀ mọ́ fún kinní kan àbídẹ́ ń kọ́ àwọn palẹ̀ oko mọ́ àwọn palẹ̀ ilé mọ́ àwọn palẹ̀ oúnjẹ mọ́ àrùn àwọn palẹ̀ mọ́ láti kú. òótọ́ lọ́ọ́ àmì èrò bẹ́ẹ̀ ń tẹ́lẹ̀ kèlè yé mi nígbà lè jẹ́ pé kèrè èèyàn tẹ́lẹ̀ lé àrùn inú ikú ọ̀rẹ́ mi nǹkan yìí jẹ́ pàtàkì fún gbogbo wa láti rò oúnjẹ àti aṣọ fún ìgbà díẹ̀ rin ṣùgbọ́n ẹ̀mí a gan fún ayé pípẹ́ orin ayé yìí jẹ́ ìbẹ̀rẹ̀ a jẹ́ nǹkan ní tóbi jù láti ronú ayé wa nítorí bá a bá kú tán òun jẹ́ nǹkan ní tóbi jù fún wa. ọ̀rẹ́ mi gbà gbogbo nìmọ̀ onú ẹ̀ báwo la ṣe á lè mọ̀ ọ̀kun léṣe òtítọ́ ẹlòmíì mọ́ ibẹ̀ bá a kú láyé yìí ẹ á padà ráyé ẹ á di ẹranko ẹlòmíín mọ wíbẹ̀ yìí pé bá a bá kú láyé yìí ẹlòmíín á padà ráyé míì ẹ máa lè gbé níbẹ̀ àmọ́ èyíṣiríṣi ọ̀nà ni ẹlòmíín ó ṣí bẹ́ẹ̀ wo làá ṣe á lè mọ ọ̀nà lé dáa bẹ́ẹ̀ wo làá ṣe á lè mú wa. dẹ́rin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n ti fẹ́ mọ ìbéèrè rọ́bèrè yìí àmọ́ iṣẹ́ òun wá láti ọ̀dọ̀ ọlọ́run òtítọ́ ní sọ́sẹ́ nípa kínní yìí àmọ́ gbogbo wọn ní bá ti gbọ́ ọ̀ràn rìn wọ́n ṣe ríire ń hmm? abọ́ lè sọ díẹ̀ nípa ọ̀hún fún mi. ọ̀rọ̀ ọlọ́run wíṣẹ́ akáwí ara ara ẹ̀ kú àmọ́ ẹ̀mí ya ẹ̀ àti ti láéláé ọ̀nà méjì òun ṣe pàtàkì lẹ́lẹ́rẹ́ ọ̀nà àkọ́kọ́ á jẹ́ ibi níṣìyàn àmọ́ ọ̀nà kejì á jẹ́ ibi lè ṣìyàn ìran ònìyàn ní bá ti gbọ́ ọ̀ràn ọlọ́run gbọ́ ràn èrè ibi ní dáa ẹ̀ mọ́ gbé lọ́run pẹ̀lú ọlọ́run láéláé kè ní buá àní bèrè oúnjẹ àní bèrè aṣọ kẹ̀rìnsì káwá ra romi lónìí kẹ̀sì káwá kú rárá lọ́rùn ọ̀hún àṣà àmọ́ yayọ̀ láéláé rin gbogbo wọn ní bá rí bẹ́ẹ̀ ẹ̀ ní kò níbẹ̀ láéláé rin àmọ́ gbogbo wọn lè bá gbọ̀ràn ọlọ́run gbọ́ ìran eré ọ̀run àpáàdì níbẹ̀ ẹ mọ̀ jẹ ìrora náà ná títí láéláé ẹ lè kó níbẹ̀ láéláé bíi méjì péré òrẹ̀mí alèrè bàbá kú kẹtẹ síbi kọ̀ọ̀kan rárá. a ọmọ yàn dídẹ̀ ò bà mí púpọ̀ èèṣàmọ̀ ọlọ́run ni ní ìbágbá gbogbo ẹ gbọ́. ọlọ́run wí sí a bàbá tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ àárẹ̀ ọ̀run àpáàdì àmọ́ kẹfẹ́ kárí bẹ rárá òun gan òun wá ṣe ayé yìí gẹ́gẹ́ bí ònìyàn gan láti á kó ẹ̀ṣẹ̀ rárẹ̀ ẹ náà pé orúkọ rìn ní jésù kristi á kú nítorí láti kó gbogbo ìyára alábàájẹ́ rèé bá a bá kúrò ní ẹ̀ṣẹ̀ ra kánà gba jésù kristi gbọ́ é e dárí ẹ̀ṣẹ̀ ra jìrá àti ká wí nígbà la bá kú á lọ sọ́run rere. inú mi dùn púpọ̀ láti gbọ́ ọ̀ràn ọlọ́ṣọ èèmọ̀ òtítọ́ tẹ́lẹ̀ ẹ àmúra nísìn fún ayé mi ti ẹ̀yìn kú ẹ gba jésù kristi gbọ́ ẹ ṣàn tọrọ dáríjì lọ́wọ́ ẹ gbogbo ọ̀nà ẹ̀ṣẹ̀ ni mo lọ tẹ́lẹ̀ èé kọ sílẹ̀ èé ṣàṣegbọràn sí i.